orúkọ mi ni dókítà fọlọ́nṣọ́ òyìnlọ́lá mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ olókè méjì iṣẹ́ tí mo ń ṣe ní iléeṣẹ́ mi lọ́wọ́lọ́wọ́ òun ni à ń ṣiṣẹ́ kárakára láti wá òpin sí gbogbo ìṣòro èyí tí ó ní ṣe pẹ̀lú ètò ìlera tó ń bá wa fínra lágọ̀ọ́ ara wa tá a bá sọ nípa àwọn ẹ̀rọ ara wa ó jẹ́ àwọn ẹ̀yà ara èyí tí ó jáde fún ọkọ̀ ìpẹrẹ mú bíi ọ̀nàfóró ìfun ni ẹ̀dọ̀ ni kíndìnrín ni à ń ṣiṣẹ́ dáradára à ń ṣiṣẹ́ bákan là ń ṣe àwọn egbògi èyí tí ó lè wá ìyanjú sí gbogbo ìpèníjà èyí tó lè máa bá wa fínra nínú àgọ́ ara wa a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ a ti ṣe iṣẹ́ nípa wíwá ìyanjú sí ẹ̀jẹ̀ ríru a ti ṣiṣẹ́ dáradára bákan náà a tún túbọ̀ tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ sí i a ṣì ń sapá wa lákòókò tí pandemic bẹ́ sílẹ̀ ó jẹ́ nǹkan tí kò rọrùn fáwọn ènìyàn láti jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè lágbọ́n láti àwọn oníbàárà wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ló sọ pé ká fi àwọn ọjà wa ránṣẹ́ sí wọn látàrí pé kò sí travelling láti ìlú kan sí òmíràn kò ṣeé ṣe ṣùgbọ́n lẹ́yìn tí pandemic yìí lọ lẹ́yìn tí pandemic yìí lọ ó fàyè sílẹ̀ fún oníkúlùkù wa láti ṣe ohun tí ó tọ́ ní ti pandemic yìí ó kọ́ wa pé kí àwọn ènìyàn kọ́ ní sùúrù pẹ̀lú ara wọn ká sì fẹ́ràn ara wa tán àti tiẹ̀ ohun tí àìlérò ó lè ṣẹlẹ̀ bákan náà ni ó kọ́ wa pé ká máa pomílẹ̀ dùngbẹ́ látàrí pé ohun tí a rò pé ó lè ṣẹlẹ̀ àwọn tí wọ́n fowó ní ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà lákòókò covid-19 yìí olúkúlùkù wa ni a gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ nínú rẹ̀ ohun tí mo kẹ́kọ̀ọ́ nípa ti ìbáṣepọ̀ ní 2020 òun ni pé a gbọ́dọ̀ jẹ́ olótùtọ́ sí ara wa a gbọ́dọ̀ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún ara wa ni pé ọ̀pọ̀lọpọ̀ lákòókò yẹn ni wọn kò láǹfààní láti ṣe ohun kan ọdún 2020 ó jẹ́ ọdún kan tẹ́ pé kò fi àyè sílẹ̀ fún àwọn ènìyàn láti ṣe ohun tó tán kò sẹ́ni tí ó lè jáde bó ṣe wù ohun ohun kan tí mo sọ pé kò dára tó èyí tí kò mú kí àwọn èròjà wa àti ọjà wa tí ó lọlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èròjà tá ń lò láti fi ṣe àwọn oògùn wa ló bàjẹ́ látàrí pé kò sí àyè láti pèsè rẹ̀ látàrí pé lockdown yìí mo fàyè sílẹ̀ fún láti ṣe àwọn ẹ̀kẹ́kọ̀ọ́ lórí ayélujára mo fi àkókò yìí láti kẹ́kọ̀ọ́ dáradára nípa àwọn ilẹ̀ China àwọn India láti àwọn ọ̀rẹ́ bákan náà ló fún mi láàyè láti ní àwọn ọ̀rẹ́ sí i láti ní ìmọ̀ tó kún tó ju èyí tí mo ní tẹ́lẹ̀ lọ nítorí pé ìmọ̀ oríṣiríṣi la máa kọ́ láti ọ̀dọ̀ èèyàn kan sí ènìyàn kan bákan náà ni ti iṣẹ́ tá a ṣe ní online náà yẹn náà ó ń lọ dáadáa lákòókò yìí adúpẹ́ fọlọ́run. èyí ni àwọn ìkẹ́kọ̀ọ́ mi fún ọdún 2020.